ẹ káàbọ̀ lónìí sí Stream Globe Devotional Stream Globe Devotional jẹ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run ojoojúmọ́ tí kò wá láti ilé ìjọsìn kan ní pàtó ṣùgbọ́n tó wà fún gbogbo ọmọlẹ́yìn Kristi atọ́kùn yín ni Olúyẹmí Adẹ́nìjì. àkórí ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run wa tòní ò ní àjíǹde kúrò nínú òkú a ó kà látinú ìwé Kọ́ríńtì kìíní orí kẹẹ̀ẹ́dógún ẹsẹ̀ ìkejìlélógójì dé ìkẹrìnlélógójì ó kà báyìí pé bẹ́ẹ̀ ni yóò rí nígbà àjíǹde àwọn òkú agbìn ní ara tí díbàjẹ́ ajídìde ní ara tí kìí díbàjẹ́ agbìn ní àìlọ́lá ajídìde pẹ̀lú ògo agbìn pẹ̀lú àìlera ajídìde pẹ̀lú agbára agbìn pẹ̀lú ara tí. Tí ẹ̀dá ajídìde ní ara ti ẹ̀mí bí ara ti ẹ̀dá ti wà bẹ́ẹ̀ ni ti ẹ̀mí wà. nígbà tí jésù olúwa ajídìde kúrò nínú òkú àwọn ọmọlẹ́yìn rẹ̀ ní àwọn àkókò kan ó jẹ́ ohun tí ó nira fún wọn láti dá mọ̀ títí ìgbà tí ó fi ara rẹ̀ hàn wọ́n. kí ni ohun tí ó wà pẹ̀lú ara kristi lẹ́yìn ìgbà tí ó jí dìde nínú òkú jésù kristi olúwa ni ẹni àkọ́kọ́ tí ó jí dìde pẹ̀lú ara ògo òun ni ẹni àkọ́kọ́ tí ó ní ìrírí àjínde òkú ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló ti kú tí a sì jí wọn dìde ṣùgbọ́n wọ́n jí pẹ̀lú ara kan náà ara ti ìdìbàjẹ́ yìí ṣùgbọ́n nígbà tí jésù olúwa jí ó jí pẹ̀lú ara ògo ti ọ̀run eléyìí tí kò lè dògbó tí kò sì lè kú tí ó sì lè rìn tí ó lè gbé ní ayé àti ní ọ̀run pẹ̀lú ṣùgbọ́n bákan náà ó sì lè rìn láàrin wa àti láti jẹ oúnjẹ pẹ̀lú ènìyàn ẹ ṣe àkíyèsí rẹ̀ pé lẹ́yìn ìgbà tí Jésù Olúwa jí pẹ̀lú ara ògo kò nílò láti gba ẹnu ọ̀nà wọlé kí ó tó lè wọ inú ibùgbé nígbà mìíràn a ó rí bí ó ṣe gba inú ògiri kọjá tí ó ń farahàn tí ó sì ń pòórá ó sì ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí ní ìrọ̀rùn nínú àgọ́ ara tuntun tí ó gbé wọ̀ àgọ́ ara ìṣelógo yìí ó ṣe é fi ojú rí fún ènìyàn ṣùgbọ́n àgọ́ ara tinú ẹ̀mí ni kì í ṣe ti ẹran ara lásán èyí ni irú àgọ́ ara tí a ó ní nígbà tí Jésù Olúwa bá padà wá tí àwọn tó ti kú nínú Kristi sì kọ́kọ́ gòkè pàdé rẹ̀ ní àwọsánmọ̀ a lè rí eléyìí nínú ìwé kọ́rìntì kínní orí ìkẹẹ̀ẹ́dógún ẹsẹ̀ kọkànlé ní àádọ́ta àti kejìlé ní àádọ́ta nínú gbogbo àwọn ẹ̀kọ́ ìpìlẹ̀ ti ìgbàgbọ́ mo nígbàgbọ́ wípé ẹ̀kọ́ nípa àjíǹde kúrò nínú òkú ni ó wà lára àwọn eléyìí tí àwọn ènìyàn ò fẹ́ ní ìmọ̀ rẹ̀ rárá síbẹ̀ ó jẹ́ eléyìí tí ó ṣe pàtàkì gbígbàgbọ́ nínú àjíǹde pé ọlọ́run rí jí jésù dìde kúrò nínú òkú ó wà lára àwọn ohun àmúyẹ láti rí ìgbàlagbà gbígbàgbọ́ pé ọlọ́run jí jésù dìde kúrò nínú òkú túmọ̀ sí láti gbà wípé ọlọ́run yóò jí àwa náà kúrò nínú òkú nígbà àjíǹde ìkẹyìn a ó lè rí eléyìí nínú ìwé kọ́rìntì kìíní orí kẹẹ̀ẹ́dógún ẹsẹ̀ kẹtàlá àti kẹrìnlá ẹ máa lọ sínú ayé lénìí máa rántí wípé àjíǹde kúrò nínú òkú ó jẹ́ ohun tí gbogbo wa yóò ní ìrírí rẹ̀ nígbà tí Jésù bá dé ní ìkẹyìn ọjọ́ ó eléyìí tí yóò fi ògo wa tí kò ní ìpẹ̀kun gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run a lè rí eléyìí nínú ìwé Jòhánù kìíní orí kẹta ẹsẹ̀ kejì àti ìwé Róòmù orí kẹjọ ẹsẹ̀ kẹtàlélógún ká máa fi ọkàn wa sí inú ìgbàgbọ́ yìí wípé Ọlọ́run yóò fún wa ní agbára láti gbé ìgbé ayé tí ó mọ́ tí ó wù Ọlọ́run tí ó sì ní agbára nínú agbára àjíǹde kò sí ohun tí yóò lè dá mi dúró ní orúkọ Jésù àyọkà látinú bíbélì fún tòní kíka májẹ̀mú tuntun já láàrin ọdún kan eléyìí túmọ̀ sí wípé bí a ṣe ń ṣe ẹ̀dà yorùbá fún àyọkà ojoojúmọ́ yìí ní àkókò yìí tí a bá bẹ̀rẹ̀ sí ní tẹ̀lé wa láti òní ní ìwòye ọdún tó ń bọ̀ ẹ ó ti ka gbogbo májẹ̀mú tuntun já láò rí látinú bíbélì lónìí nínú ìwé róòmù orí kọkànlá àti orí kejìlá ẹ máa bá wa ká lọ. róòmù orí kọkànlá ǹjẹ́ mo béèrè ṣé ọlọ́run ti wá kọ àwọn ènìyàn rẹ̀ sílẹ̀ ni rárá o ọmọ ìsírẹ́lì ni èmi fúnra mi ìran abrahamu ni mí láti inú ẹ̀yà àwọn ọmọ bẹ́ńjámínì ọlọ́run kò kọ àwọn ènìyàn rẹ̀ sílẹ̀ àwọn tí ó ti yàn láti ìpilẹ̀ṣẹ̀ tàbí ẹ kò mọ ohun tí ìwé mímọ́ sọ nínú ìtàn Èlíjà ó ní. olúwa wọ́n ti pa àwọn wòlíì rẹ wọ́n ti wó pẹpẹ ìrúbọ rẹ èmi nìkan ṣoṣo ni ó kù wọ́n sì ń wá mi láti pa. ṣùgbọ́n kí ni ọlọ́run wí fún un ó ní. ẹ̀ẹ́dẹ́gbàárin ènìyàn sì kù fún mi tí wọn kò tí ì wólẹ̀ bọ Báálì rí. bẹ́ẹ̀ náà ló ní àkókò yìí àwọn kan kù tí ọlọ́run yàn nítorí oore ọ̀fẹ́ rẹ̀ tí ó bá wá jẹ́ pé nítorí oore ọ̀fẹ́ ni ọlọ́run fi yàn wọ́n kò tún lè jẹ́ nítorí iṣẹ́ ọwọ́ wọn bí bẹ́ẹ̀ kọ́ oore ọ̀fẹ́ kò ní jẹ́ oore ọ̀fẹ́ mọ́ kí wá ni ohun tí Ísírẹ́lì ń wá kò tẹ̀ ẹ́ lọ́wọ́ ṣùgbọ́n ó tẹ àwọn díẹ̀ tí a yàn nínú wọn lọ́wọ́ etí àwọn yòókù di sí ìpè ọlọ́run gẹ́gẹ́ bí ó ti wà ní àkọsílẹ̀ pé. ọlọ́run fún wọn ní ìyè tí ó ra ojú tí kò ríran àti etí tí kò gbọ́ràn títí di òní olónìí. dáfídì náà sọ pé. jẹ́ kí a ṣe wọn di tàkúté àti àwọn kí ó gbé wọn ṣubú kí ó mú ẹ̀san bá wọn jẹ́ kí ojú wọn ṣókùnkùn kí wọ́n má lè ríran jẹ́ kí ẹ̀yìn wọn tẹ̀ kí wọ́n má lè nàró mọ́ mo tún béèrè ǹjẹ́ nígbà tí àwọn Júù kọsẹ̀ ṣé wọ́n ṣubú gbé ni rárá o ṣùgbọ́n nítorí ìṣìnà wọn ni ìgbàlà fi dé ọ̀dọ̀ àwọn orílẹ̀-èdè yòókù kí àwọn Júù bá lè máa jowú ǹjẹ́ bí ìṣìnà wọn bá ṣe ayé ní àǹfààní bí ìkùnà wọn bá ṣe orílẹ̀-èdè yòókù ní àǹfààní báwo ni àǹfààní náà yóò ti pọ̀ tó nígbà tí gbogbo wọn bá ṣe ojúṣe wọn ẹ̀yin ará tí ẹ kì í ṣe Júù ni mò ń bá sọ̀rọ̀ nísinsìnyí níwọ̀n ìgbà tí mo jẹ́ àpọ́stélì láàrin yín mò ń ṣe àpọ́nlé iṣẹ́ mi pé bóyá mo lè ti pa bẹ́ẹ̀ mú àwọn ènìyàn mi jowú yín kí n lè gba díẹ̀ nínú wọn là nítorí bí kíkọ̀ tí Ọlọ́run kọ̀ wọ́n sílẹ̀ bá mú kí aráyé bá Ọlọ́run rẹ́ kí ni yóò ṣẹlẹ̀ nígbà tí Ọlọ́run bá gbà wọ́n mọ́ra? Ǹjẹ́ òkú pàápàá kò ní jí dìde? Bí a bá ya ìyẹ̀fun tí a kọ́kọ́ rí nínú ìkórè sí mímọ́, àti ya búrẹ́dì tí a fi ṣe sí mímọ́. Bí a bá ya gbòǹgbò igi sí mímọ́, àti ya àwọn ẹ̀ka igi náà sí mímọ́. A gé díẹ̀ nínú àwọn ẹ̀ka igi ólífì inú oko kúrò. Àwa lọ́ ẹ̀ka igi ólífì tí ó lalẹ̀ hù nínú ìgbẹ́ rẹ̀ ẹ̀yin tí ẹ kìí ṣe Júù wá dàbí ẹ̀ka igi ólífì tí ó lalẹ̀ hù nínú ìgbẹ́ ẹ wá jọ ń rí oúnjẹ àti agbára láti ibì kan náà pẹ̀lú àwọn Júù tí ó jẹ́ igi ólífì nínú oko nítorí náà má ṣe fọ́nnu bí ẹni pé o sàn ju àwọn ẹ̀ka tí a kọ́kọ́ lọ tí o bá ń fọ́nnu rántí pé kì í ṣe ìwọ ni ò ń gbé gbòǹgbòrò ìwọ yóò wá wípé gígé ni a gé àwọn ẹ̀ka kúrò kí a lè fi mí rọ́pò wọn lóòótọ́ ni a gé wọn kúrò nítorí wọn kò gbàgbọ́ nípa ìgbàgbọ́ ni ìwọ náà fi wà ní ipò rẹ mú èrò ìgbéraga kúrò lọ́kàn rẹ kí o sì ní ọkàn ìbẹ̀rù nítorí bí ọlọ́run kò bá dá àwọn tí ó jẹ́ bí ẹ̀ka igi láti ìpilẹ̀ṣẹ̀ sí kò ní dá ìwọ náà sí nítorí náà ṣe àkíyèsí ìyọ́nú ọlọ́run àti ìrorò rẹ̀ ó rorò sí àwọn tí ó kùnà yóò yọ́nú sí ọ tí o bá farabalẹ̀ gba ìyọ́nú rẹ̀ bí bẹ́ẹ̀ kọ́ yóò gé ìwọ náà kúrò pẹ̀lú àwọn Júù tí a gé kúrò yóò tún bọ́ sí ipò wọn padà bí wọ́n bá kọ ọ̀nà àìgbàgbọ́ sílẹ̀ Ọlọ́run lágbára láti tún lọ́ wọn padà sí ibi tí ó ti gé wọn ìwọ tí ó jẹ́ bí ẹ̀ka igi ólífì tí ó la ilẹ̀ hù nínú ìgbẹ́ tí a lọ́ mọ́ ara igi ólífì nínú oko tí ẹ̀dá wọn yàtọ̀ sí ara wọn báwo ni yóò ti rọrùn tó láti tún lọ́ àwọn tí ó jẹ́ ara igi ólífì inú oko tẹ́lẹ̀ mọ́ ara igi tí a ti gé wọn kúrò ará mo fẹ́ kí ẹ mọ ohun àṣírí yìí kí ẹ má bàa ro ara yín ju bí ó ti yẹ lọ òun ni pé apá kan nínú àwọn ọmọ Ísírẹ́lì yóò jẹ́ alágídí ọkàn títí di ìgbà tí iye àwọn tí a yàn láti àwọn orílẹ̀-èdè yòókù yóò fi dé ọ̀dọ̀ Ọlọ́run lẹ́kùnrẹ́rẹ́ lẹ́yìn náà a ó wàá gba gbogbo Ísírẹ́lì là àti kọ sílẹ̀ pé. olùdáǹdè yóò wá láti Síónì yóò mú gbogbo ìwàkiwà kúrò ní ilé Jákọ́bù èyí ni májẹ̀mú tí wọn bá wọn dá lẹ́yìn tí mo bá mú ẹ̀ṣẹ̀ wọn kúrò. nítorí pé àwọn Júù kọ ìyìn rere sọ ara wọn di ọ̀tá Ọlọ́run èyí sì ṣe yín láǹfààní ṣùgbọ́n níwọ̀n ìgbà tí Ọlọ́run ti yàn wọ́n nítorí àwọn baba ńlá orílẹ̀-èdè wọn wọ́n jẹ́ àyànfẹ́ rẹ̀ síbẹ̀ nítorí Ọlọ́run kò jẹ́ kábàámọ̀ pé òun fún ẹnìkan ní ẹ̀bùn kí ó wá gbà á padà bí ẹ̀yin fúnra yín ti jẹ́ aláìgbọràn sí Ọlọ́run nígbà kan rí ṣùgbọ́n tí ó wá ṣàánú yín nígbà tí àwọn Júù ṣàìgbọràn bẹ́ẹ̀ gan ni ní ìsinsìnyí tí ẹ̀yin náà rí àánú gbà wọ́n di aláìgbọràn kí àwọn náà lè rí àánú Ọlọ́run gbà nítorí Ọlọ́run ti ka gbogbo ènìyàn sí ẹlẹ́bi nítorí àìgbọràn wọn kí ó lè ṣàánú fún gbogbo wọn papọ̀ ọlá àti ọgbọ́n àti ìmọ̀ Ọlọ́run mà kúkú jinlẹ̀ púpọ̀ o àwámárìdì ni ìdájọ́ rẹ̀ iṣẹ́ rẹ̀ tayọ ohun tí ẹ̀dá lè tú ìwé mímọ́ sọ báyìí pé. ta ni mọ inú ọlọ́run ta ni olùbádámọ̀ràn rẹ̀ ta ni ó yá a ní ohunkóhun rí tí ó ní láti san padà. nítorí lọ́dọ̀ rẹ̀ ni ohun gbogbo wà láti ọwọ́ rẹ̀ ni ohun gbogbo ti ń wá nítorí tirẹ̀ sì ni ohun gbogbo ṣe wà tirẹ̀ ni ògo títí ayérayé àmín. róòmù orí kejìlá. ǹjẹ́ nítorí náà ẹ̀yin ara, mo fọ ọlọ́run aláàánú bẹ̀ yín pé kí ẹ ya ara yín sọ́tọ̀ bí ẹbọ mímọ́ tí ó yẹ láti fi sin ọlọ́run èyí ni iṣẹ́ ìsìn tí ó yẹ yín ẹ má ṣe da ara yín pọ̀ mọ́ ayé yìí kàkà bẹ́ẹ̀ ṣe ni kí ẹ paradà kí ọkàn yín di tuntun kí ẹ lè mòye ohun tí ó jẹ́ ìfẹ́ ọlọ́run tí ó dára tí ó yẹ tí ó sì pé nítorí nípa oore ọ̀fẹ́ tí Ọlọ́run fún mi mò ń sọ fún ẹnìkọ̀ọ̀kan láàrin yín pé kí ó má ṣe ro ara rẹ̀ ju bí ó ti yẹ lọ ṣùgbọ́n kí olúkúlùkù ronú níwọ̀n kí ó máa ṣe jẹ́jẹ́ níwọ̀nba bí Ọlọ́run ti pín ẹ̀bùn ìgbàgbọ́ fún un nítorí bí a ti ní ẹ̀yà ara púpọ̀ nínú ara kan tí gbogbo àwọn ẹ̀yà ara wọ̀nyí kì í sì ṣe iṣẹ́ kan náà bẹ́ẹ̀ gan ni gbogbo wa bí a tilẹ̀ pọ̀ ara kan ni wá nínú Kristi ẹnìkọ̀ọ̀kan wa sì jẹ́ ẹ̀yà ara ẹnìkejì rẹ̀ bí a ti ní oríṣiríṣi ẹ̀bùn gẹ́gẹ́ bí Ọlọ́run ti pín oore ọ̀fẹ́ rẹ̀ bẹ́ẹ̀ ni kí a lò wọ́n bí ẹnìkan bá ní ẹ̀bùn ìsọtẹ́lẹ̀ kí ó lò ó gẹ́gẹ́ bí ìgbàgbọ́ rẹ̀ ti mọ bí ó bá jẹ́ ẹ̀bùn láti darí ètò ni kí a lò ó láti darí ètò ẹni tí ó bá ní ẹ̀bùn ìkọ́ni kí ó lo ẹ̀bùn rẹ̀ láti kọ́ni lẹ́kọ̀ọ́ bí ó bá ní ẹ̀bùn láti fúnni ní ọ̀rọ̀ ìwúrí kí ó lò ó láti lé ìrẹ̀wẹ̀sì jìnnà ẹni tí ó bá ń ṣe ìtọrẹ àánú kí ó ṣe é pẹ̀lú ọkàn kan ẹni tí ó bá ní ẹ̀bùn láti ṣe aṣíwájú kí ó ṣe é tọkàntọkàn ẹni tí ó bá ń ṣiṣẹ́ àánú kí ó fọ̀yàyà ṣe é. ìfẹ́ yín kò gbọdọ̀ ní ẹ̀tàn nínú ẹ kórìíra nǹkan burúkú ẹ faramọ́ àwọn nǹkan rere ẹ ní ìfẹ́ láàrin ara yín bí ìyí mọ̀lẹ́bí ní ti bíbu ọlá fún ara yín ẹ máa fi ti ẹnìkejì yín síwájú ẹ má jẹ́ kí ìtara yín rẹ̀yìn ẹ máa sin Olúwa tọkàntọkàn ẹ máa yọ̀ nítorí ìrètí tí ẹ ní. ẹ máa farada ìṣòro kí ẹ sì tẹra mọ́ àdúrà ẹ pín àwọn aláìní láàrin àwọn onígbàgbọ́ nínú ohun ìní yín ẹ máa ṣáájú àwọn àlejò ẹ máa súre fún àwọn tí ń ṣe inúnibíni yín kàkà kí ẹ ṣépè ire kí ẹ máa sú fún wọn àwọn tí ń yọ̀ ẹ bá wọn yọ̀ àwọn tí ń sunkún ẹ bá wọn sunkún ẹ ní inú kan sí ara yín ẹ má ṣe gbèrò ohun gíga gíga ṣùgbọ́n ẹ máa darapọ̀ mọ́ àwọn onírẹ̀lẹ̀ ẹ má ṣe jẹ́ ọlọ́gbọ́n lójú ara yín ẹ má máa fi burúkú san burúkú ẹ jẹ́ kí èrò ọkàn yín sí gbogbo ènìyàn máa jẹ́ rere ẹ sa ipá yín níwọ̀n bí ó bá ti ṣeé ṣe láti wà ní ìrẹ́pọ̀ pẹ̀lú gbogbo ènìyàn ẹ̀yin olùfẹ́ ẹ má máa gbẹ̀san dípò bẹ́ẹ̀ ẹ máa fún Ọlọ́run láàyè láti fi ìbínú rẹ̀ hàn nítorí Ọlọ́run sọ nínú àkọsílẹ̀ pé. tèmi ni ẹ̀san èmi yóò sì gbẹ̀san. ó wà ní àkọsílẹ̀ mìíràn pé. bí ebi bá ń pa ọ̀tá rẹ̀ fún un ní oúnjẹ jẹ bí òǹgbẹ bá ń gbẹ fún un ní omi mu nítorí nípa ṣíṣe báyìí ìwọ yóò wa ẹ̀yìn náà ìtìjú lé e lórí. má jẹ́ kí nǹkan burúkú borí rẹ ṣùgbọ́n fi ohun rere ṣẹ́gun nǹkan burúkú. ọ̀rọ̀ ọlọ́run tí ẹ sì ṣẹ̀gbọ́ tán yìí wá láti iléeṣẹ́ ìránṣẹ́ Stream Globe Devotional a gbà yín níyànjú láti pín ọ̀rọ̀ ọlọ́run yìí pẹ̀lú àwọn ọ̀rẹ́ àti àwọn ènìyàn tó wà lórí ẹ̀rọ yín ẹ lè mọ̀ sí nípa iléeṣẹ́ ìránṣẹ́ yìí nípa wíwọ ẹ̀rọ ayélujára lórí www.streamglobedevotional.org tàbí www.devotional.ng ẹ sì lè pè wá sórí àwọn ẹ̀rọ wa lórí plus two three four eight zero two one six eight zero two five one tàbí plus two three four eight one three eight. 22 45 47. ẹ pín ọ̀rọ̀ ọlọ́run yìí ká sì jọ fi ọwọ́ tó ayé àwọn ènìyàn sí dáradára.